سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم والصلاة والسلام على نبينا محمد وآله وصحبه التابعين لهم السارين على منهاجهم إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم هذا كفر أبو باتولا عليك ìkẹ́ ìgẹ̀ ọlọ́bá nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa ohun kata ń bá bọ̀ torí wọn ní ẹni tó bá bá lọ ló bá kú à ń bá bọ̀ ni àwọn ń bá débi tí ó ti lámì díẹ̀díẹ̀ tó dẹ̀jẹ́ wípé ó bùkátà sí àwọn àlàyé tó kún torí wípé àwọn afáwà tí wọ́n ṣe tíra yìí náà àwọn náà ṣe ìhálà wa ni àwọn nǹkan mí ń bẹ wọ́n kàn wàrà sọ mọ̀jùmọ́làtà wọn ṣe tẹ̀síìlù ẹ̀ so tẹ̀síìlù rẹ̀ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ni tẹ̀síìlù àlàyé lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ ó bùkátà sí wípé ká padà sínú àwọn tí láti kó mi eléyìí tá mo gbìyànjú láti ṣe bí agbára bá ti mọ abẹ́lẹ́wọ̀n bàbá tó láàrin kan nínú àánú ẹ̀ nínú wọn bá tá a bá sọ ọlọ́nkọ́jú ṣe déédéé nǹkan tó fẹ́ وسيدي نتوفينا بشير يعني نبع محمد صلى الله عليه وسلم كسجات وضع على الدولة جبية بعد أفواش كونجي باب كيفية الصلاة قال المصنف رحمه الله تعالى باب كيفية الصلاة لا تكون شرعية إلا ذمية وأركانها كلها مفترضة إلا صعيد التشهد الأوسط والاستراحة ولا يجب من أركانها إلا التكبير والفاتحة لكل ركعته في كل ركعة ولو كان مؤتما ولو كان مؤتما والتشهد الأخير والتسليم وما عدا ذلك فسنة وهي الرفع في المواضع الأربع الضم والتوجه بعد التكبيرة والتعود والتأمين وقراءة غير الفاتحة معها والتشهد الأوسط والأذكار الواردة في كل ركن والاستكثار من الدعاء بخير الدنيا والآخرة بما ورد وبما لم يرد نعم eléyìí à ń pè ní kẹfíyàtò sọ̀lá tàbí sífàtò sọ̀lá àlàyé bí a ti máa ń kí ọ̀nà tẹ́lẹ̀ àwọn tíra mi náà tíra fi kùkùn tí wọ́n bá ti débi ọ̀rọ̀ àlàyé bá ti máa ń kí wọ̀nyí àwọn míì nínú wọn máa ń sọ pé fàárọ̀ ìlò sọ̀lá wọ́n wà kún sí mẹ́ta wọ́n á kún sí mẹ́ta wọ́n ti ṣe àrùkánú wàjìbá tún ṣòro ìwárí tíra àfikún yóò ní fàrọ ìlú àṣọlá sálàyé mi ti àwọn nǹkan tó pọn dandan lórí irun yóò wà fún sí àrùkánú wàjìbá tún ṣòro gbogbo àwọn yẹn dandan ni wọ́n pọn dandan lórí irun tó ṣe wípé kò sí kankan tí èèyàn lè fi ilẹ̀ nínú ẹ̀ tí ó ní irun àti tọ́rọ̀ sáhù bá wọlé pẹ̀lú àwọn àlàyé tàbí ṣe sẹ́yìn àti ní ìtàkùn mọ́ padà ṣe ó ní ọ̀rọ̀ gbàgbé tọ́yò níbí nípa ọ̀rọ̀ báyìí àlàyé bá ti kí wọn Al-Imam Shawkani rahimahullahu ta'ala wọ́n ṣàlàyé kí ni àwọn arkan mujmalatan ilé ìtàjọ́ rẹ̀ sí tafsil kí ni àwọn wajibat mujmalatan ilé ìtàkùn àṣàlàyé ẹ̀ níwọ̀n bàbá ọlọ́mọ àti bàbá aláyé wọn ìgbà náà súnmọ́ so mẹ́ta yẹn bẹ́ẹ̀ ni wọ́n ṣọ́ra tó ń bí sálàyé mi tí wọ́n wá fi kan sí nínú àwọn ṣòro torí pé kàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ì sara àrká ara ṣòro tó ni yẹ́ fi yí kí ọ̀rọ̀ fàrọ̀ ìlú sọ́lá làwọn náà tọ̀ sálàyé mi tí wọ́n sì fi súná nù fi gbà lẹ́gbẹ̀ẹ́ so sífàtù sọ́lá bá a ṣe máa ń kírun ká tó wọnú bẹ̀ yóò gbìn ká kọ́kọ́ sọ àwọn kọ́ ìdà kékeré tí ó so máa wọn kátà mọ̀ sọ alákọ̀ọ́kọ́ sífàtù sọ̀láàtì sífàtù sọ̀láàtì توقيفية على النص توقيفية على النص báàtì kírùn àlàyé rẹ̀ agbọ́dọ̀ rẹ̀ rí fún o lè sọ pé nǹkankan bẹ agbọ́dọ̀ sọ lórí ìrun tí ó sẹ́rí fún o gbọ́dọ̀ sọ fún ayé pé nǹkankan bẹ agbọ́dọ̀ ṣe lórí ìrun láìsẹ̀rí fún àlàyé bá ti kírun tàòkè fi yà ní mọ̀rọ̀pá gbọ́mí tọ́yọ̀ nínú àwọn kọ́ ìdà tó yẹ ká mẹ́nubà òun ni kọ́ ìdà tí Sheikhul Islam Ibn Taymiyyah tí wọ́n sàlàyé fún wa òun láti kọ́kọ́ ní ọ̀pọ̀ so mọ́ nǹkan tá sọ lónìí òun ni pé an-niyyatu tatba'u al yóò yé wa nígbà tá a bá ń ṣàlàyé lọ. ẹlẹ́kẹta la tasihhu al-ma'muratu ash-shar'iyyatu illa bin-niyyah la tasihhu al-ma'muratu ash-shar'iyyatu illa bin-niyyah. ìtumọ̀ eléyìí ni wípé àwọn nǹkan tí ẹ̀sìn tó pa wá ní àṣẹ rẹ̀ àwọn nǹkan wọ̀nyí èyàn lè ṣe kó wá lálàáfíà kọjá tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kó sì ní àwọn àmì mo rò pé ọ̀pọ̀lọpọ̀ tó ní ṣe pẹ̀lú fíkì tẹ̀ pé ni wọ́n fi àníyàn ṣáájú bàbá sọ̀rọ̀ tọ̀hárọ̀ ọ̀rọ̀ àníyàn wà ń bẹ àbíòsì mi ìyàtọ̀ sọ̀rọ̀ ọjà sọ ibi àníyàn náà tọ́yì wọ́n ní látàkù ní ṣọ̀rọ̀ yìí yàtà inú tí yàn fẹ́ kí pẹ̀lú sífà rẹ̀ tá a fẹ́ fi kí látàkù ní ṣọ̀rọ̀ yìí yàtà kò lè jẹ́ ìrun tó bá ṣẹ̀rí àmọ́ inú tá a fẹ́ kí kò lè jẹ́ ìrun tó bá ṣẹ̀rí àmọ́ ìlà bìnníyà àyàfi pẹ̀ lánìyàn àjọyọ̀ lánìyàn ẹ wá máa wo kí ní jà níyàn ṣé ń sá àgbàlérò pẹ̀lú àníyàn ni kí n sọ pé nàwáyí tó kí n tẹ́wọ́ báyìí fárílà fárílà torí fárílà ni a máa ń sọ sọláàtì súbùhì tààbùdán lillahi ta'ala ní ọ̀sẹ̀ pọ́pọ̀lọpọ̀ nígbà kékeré mi ṣé n tẹ́ ń pè láníyàn nìyẹn àwa gangan nínú day to day daily usage wa fún gbólóhùn àníyàn á rí pé kèsì wa níjọ́ mi ẹ máa ń wò wá pé a fẹ́ lọ kéèyàn kan ló wọ́n bá kọ́kọ́ wá sọ́dọ̀ wà lábàárí ah mo sì láníyàn pé mo ń bọ̀ lọ́dọ̀ yín o tí mo sọ na wa wáyé tù àní àti àìlẹ́ yìí láà so àníyàn ni kọ́sùdù alqalb tó wà nínú ntọ but nítorí jẹ́ àníyàn tọ́pọ̀lọpọ̀ náà àfa sọ ní pé al-azmu ala al-amal oníjẹ níyà al-azmu ala al-amal ìyẹn ni tàrífù al-azmu ala al-amal kenya ni. azumu ìdààmú rí kí mo fẹ́ ṣe nǹkan báyìí tí ń jẹ́ níyà nìyẹn mahalluha alqalb mahalluha alqalb inú ọkàn òní máa wà ó so nǹkan méjì òun ló wá jẹ́ ìtagbọ̀rọ̀ sọ́ra fún bẹ̀yẹn tó jẹ́ bídíà alákọ̀ọ́kọ́ òun ni kí ká sọ àníyàn síta níta pẹ̀lú àníyàn ká sọ síta. So, eléyàn àwọn àfáwà náà sì sọ ìpé bíjà ọ̀gọ̀rọ̀ wọn sọ pé bíjà ni àwọn míì nínú wọn wà sàyàfi wọn ní àyàfi tó sí hajj àbí ọmọlá lókù sálàyé mi ṣùgbọ́n tó lálàáfíà ni pé àti ní hajj àti ní ọmọrọ náà àti ìdàníyàn àti ìdàníyàn wípé kásọ ni ò kásọ lọ́rọ̀ torí táwọn sọ ni pé labbaika Allahumma umratan labbaika yẹn àwọn yẹn fẹ́ kà sí pé àníyàn ni yẹ́dẹ̀ tí sàníyàn ara ṣe hajj ìhìláàlì ni àníyàn pé mo fẹ́ ṣe hajj lójú ọkú olú rẹ̀ tó fi tráfù lọ Saudi Arabia àníyàn mo rò pàlàyé mi ti yé so àníyàn pọ̀ fẹ́ kírun lójú ọkú olú lọ mọ́ṣáláṣí tó fi ń wági tó fi sàlùwàlá àníyàn nìyẹn so ká sọ àníyàn jáde bóyá fi hajj ni o tàbí níbi ẹni ìbáadà àdádálẹ̀ ok àà sọ síta àà pariwo rẹ̀ mo sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ni sísọ ọ̀yàn náà bídà náà lọ́nà àníyàn rẹ gbọ́dọ̀ wà nínú ọkàn rẹ ni bóò ní ti wá dàníyàn Sheikhul Islam ibn Taymiyyah sọ wípé kọ́rọ̀ ìdání kí àníyàn tó tẹ́tù bá ẹwú àìláìlú tó o bá ti mọ nǹkan tó fẹ́ ṣe o ti dàníyàn rẹ nìyẹn mo pàlàyé mi ti kò dẹ̀ ní ìdí kó o sọ fún yàn gan ní ìsìn ẹnìkan wá síbi ní ìsìn ó sì mú tíra àdúrà tá ń lo ọmọ lọ́wọ́ wá wọnú ilé ẹni tó bá rí tìmọ̀ ó ti mọ̀ gẹ́rin tí bọ̀ wá ṣe ní kòní òun gẹ́gẹ́ sí mà kòní ìdíkẹ́ kọ́ sọ pé náà wáyé tù so àníyá tó tẹ́sí bá wòlẹ̀ àìlú tó bá ti mọ ìbádà tó fẹ́ ṣe ó ti dàníyàn rẹ̀ ọmọ kí mo fẹ́ kírun àyílà ó ti dàníyàn rẹ̀ báwọn ọmọ kí mo fẹ́ kírun làásàrì ó ti dàníyàn rẹ̀ báwọn ọmọ kí àsìkò ọ̀nà magiribi ti tó mọ́ ń lọ kírun magiribi ó ti dàníyàn rẹ̀ báyẹn mímọ ìbádà àníyàn méjì ni wà ń bẹ̀ẹ́ níyà méjì níbi alákọ̀ọ́kọ́ níyàtú ìkọ́ ì àlàmàlì níyàtú ìkọ́ ì àlàmàlì wọn alákọ̀ọ́kọ́ níyà ẹlẹ́ẹ̀kejì ni níyàtú tàwíìdì màmúlìlá níyàtú tàwíìdì màmúlìlá níyàtò ẹ̀yìn kọ́ ẹ̀yìn àlàámàlì oní pé kí èèyàn láníyàn pé èèyàn fẹ́ ṣiṣẹ́ báyìí pàtó iṣẹ́ báyìí mo fẹ́ ṣe ìyẹn ni níyàtò ní ti pẹ̀lú fífún tàǹkà àì ní àìṣe ádámù níyà ní irú níyà ẹ̀kọ́ ìlàámàlì yẹn ẹ̀kọ́ fẹ́ di ibùtò lánà ìlàámàlì iṣẹ́ wọn bàjẹ́ ni níyà ẹlẹ́ẹ̀kejì ni níyà tó ní ṣe pẹ̀lú tawhidi eléyìí ò sí nínú fíkì ọ̀rọ̀ àkídà ni ìyẹn làwọn àfọwọ́ ní tàwáhídì mọ́ pé ní ẹ̀kíláàs ó ní pé kó jẹ́ pé ẹni tí èèyàn fẹ́ ti sẹ́yìn fún èèyàn kan ṣoṣo ni àníyàn èèyàn ni pé ọlọ́run mo fẹ́ kí fún tó bá ní kí àníyàn ti ń bẹ lẹ́mìí rẹ̀ ṣé ìwù tó wà nù sàárè ni ẹ̀bọ̀nù o eléyàn kìí ṣe pé yọba ṣe rẹ̀ jẹ́ gan lásán iṣẹ́ òun nìkan kọ́ àti àwọn aṣẹ́ míì tó ti ṣe tọ́lẹ̀ bọ̀ lọ́n ṣe tó ti yé báyẹn nìsín níyà méjèèjì bọ̀ tí wọ́n bá sọ pé níyà nínú ṣe pé alákọ̀ọ́kọ́ yẹn ni wọ́n ni wọ́n gbà lérò wallahu ta'ala a'lam wa a'lamu kílẹ̀ rí wípé níyà májẹ̀mú ni wa ma umiru illa liya'budu Allaha ma khulisina lahu ddin qul inni umirtu an a'buda Allaha ma khulisa lahu ddin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀rí innamal jẹ́ irun tó bá ṣẹ̀rí àmú ìlà bìníyà àyàfi pẹ̀lá nìyàn ìlà bìníyà ti ẹ̀kọ́ al-amal àti níyà ti tawhidi al-ma'muri ìlà kọjọ́kọ́lọ̀ nìyàn fẹ́ kírun náà fún kó má ṣe sàárì kó má ṣe gì kó má sọ̀fẹ́ àti bẹ́ẹ̀ lọ náà

gbogbo àwọn orígun ọ̀run kó ló ha àrùn gbogbo ẹ̀ lọ́pọn dandan pé èèyàn gbọ́dọ̀ mú wá lórí irun dandan débi wípé ọ bá màmá òní tọ́ ọ bá ṣèèṣì òní àyàfi kò mú wa gbogbo àwọn yìí wá àti kí ni o kan bẹ tó kó sínú ka yẹn fún wa máa mú wọn 14 ni arkanu sọ́lá so a mẹ́nubà wọ́n ìjá kọ́kọ́ hadisi iná hadisi tí wọ́n ń pè ní hadisi alimusi in sọ́látàwò aw hadisi alimusi fi sọ́látì ẹni tí ó kírun rẹ̀ dáadáa tí ó kírun tí irun rẹ̀ ò sí dáadáa tó hadisi Abu Hurairah radiyallahu ta'ala ló gbà wá ó lè wà lọ́dọ̀ Imam Bukhari wà lọ́dọ̀ Imam Muslim أن رسول الله صلى الله عليه وآله وسلم دخل المسجد أنا بيوم شلاسم fàdákọ̀ làárọ̀ jùlọ sátá anábí wà nù mọ́ṣáláṣí rẹ̀ nìkan bá wọlé fọ́sọ́là ọwà kírun ìgbà tó kírun tán kó tó wá jáde fọ́sọ́là máa alẹ́ nàbí yìí sallallahu alaihi wasallam ọwà sálámà sáà nàbí sallallahu alaihi wasallam farọ́dà anábí náà dáhùn sálámà rẹ̀ ìgbà tá anábí sallallahu alaihi wasallam dáhùn sálámà tán níta anábí ó sọ fún ni pé wàkọ́lá irú jẹ́ fọ́sọ́lì anábí ní fa iná kàlámù tó sọ̀lẹ̀ ó kírun ṣé rí léyìí ó yẹ ká gbọ́ kálẹ̀ ronú sí torí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa yìí rò pa wọn kírun wọn àti jẹ́kí wọn àkírun o gbogbo ń tà ń ṣe pátápátá tá a mú lọ́nà àti jẹ́ akọ́ká tó máa ṣe ni eléyìn àjọṣepọ̀ àwa àti ẹ̀ àǹfààní tí ó fún àǹfààní ilé ayé lọ gbogbo aláṣìmọ̀ kí gbàdí ẹ̀ táìmù díẹ̀ lánìí gbogbo táwa máa ń ṣe nínú ẹ̀sìn náà táà fi là lọ́rùn èèyàn máa ń kọ́ ni èèyàn mélòó lọ́kọ́ bí wọ́n ṣe ń kírun lẹ́yìn tí ń kírun láyé òde òní ibi tí wàhálà wà ní ibi tí àtọ́ ti wà ní lọ́pọ̀lọpọ̀ ó fi kírun tó yẹ pé kò ní ní ju one over ten ládàá rẹ̀ lọ one over nine ẹlòmíì ò tẹ̀ ní ní ládàá kankan bí kàn kírun dé kàn sí ilé pàlà sí anábì ní pé lámùtù sọ́lé ẹni tó rà anábì sójú ni o tó máa anábì wa Muhammad sallallahu alaihi wa sallam yàtọ̀ sáwà tó yẹ kí àìmọye ẹgbẹ̀rún ọdún kan ti lọ ọgọ́rùn ọdún mẹ́rin tó ti tẹ̀lé ó tó ti lé o ọ̀pọ̀lọpọ̀ wá ń kírun láyé òde òní ẹbí lè rè pé ìjọ ìgbòlò ti kọ́ bí wọ́n ṣe máa ń kírun orí kan kò sí bọ́dà ẹ máa ń kírun àná mi sí ọ àná mi sọ lálẹ́ wa lè sọ àmì pé padà lọ́tún rẹ kì fẹ̀yìn náà kí ọlámú tó sọ́lì ẹ̀dá kò sí ìtumọ̀ tá níbi ìsọ ni pé kò rúkú àbí òfòrí kan rẹ̀ àbí òkè ráka mẹ́rin pé tọ́lá ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń sọ fẹ́ lómi kí wọ́n kírun bá yóò mọ̀ ọ̀gẹ́ kí wọ́n tó fẹ́ kíńbẹ̀ tí nǹkan kí à ní tí wọ́n fẹ́ kíńbẹ̀ tó kí ọ̀pọ̀ nígbà táwa náà bá ń tá a bá ń sàwọn àlàyé lọ kálukú ọmọ yìí pé ah ṣé mo ti màánú Muhammad sallallahu alayhi wa sallam ẹnìyẹn nígbà tó kírun tán fún já a ó tún padà wá fàṣálàmà alànàbí yìí sọ́lá ó tún sálámà sáà nàbí bóyá sálámà tán kọ́ alárújẹ ẹ̀fà sọ́lì anábì nípa àlọ́tún rẹ̀ kí gbátà anábì dá lóhùn tán fẹ́yìn náà kàlámù tó sọ́lì ó kírun sàlàfà ẹ̀mẹ́ta ló ṣe bẹ́ẹ̀ tí ń lọ tún wọn kí tánàbí ó ní à ó kírun kìí ṣe mi ìtọ́lọ̀ wọn gbà ló kírun ní ìsọ òforí kan lẹ́wọ̀ ní ìsọ òrùkú ṣùgbọ́n eléyìí tó ń kírun ọlọ́run ní tí ó fi ṣe gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ọgọ̀rọ̀ èèyàn ń kí láyé lóde òní ẹ wò káwọn bàbá lọ́wọ́ náà níbẹ̀ pé sàábì tó sì jẹ́ kó dúró ọlọ́run bá ní wá ọlọ́run sì ń ṣẹ̀sìn fún kì í sàwọn ayé ètò ìrẹ́ pé mo kàn wá mọ́sálásí káwọn èèyàn lè rí pé mo máa ń wá mọ́sálásí kì í ti kó fẹ́ sìn lọ torí pé tó bá kú kán lè kírun sí la torí jọ́nà bá fẹ́ kún ẹ̀wà mọ́sálásí kán lè pín kan torí jọ́nà bá fẹ́ sọ pé mùsùlùmí lẹ́nìkan kán lè pè òun náà bẹ́ẹ̀ níjọ́ táwọn àǹfààní kan tó so mọ́ Islam bá fẹ́ jáde torí tó bá fẹ́ gbà pò tí gan lè lóun náà máa kí wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí ṣe èèyàn làwọn fi ń ṣẹ̀sìn ẹgbọ́n tó sọfà nàbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní walladhi ba'athaka haqqi mo fi ọlọ́run ọba tó gbé ọ dìde ní ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú òdodo máa sínú ọ̀rọ̀ yọ̀rọ̀bù ní ìmá kìjù bá ń lọ mo sì máa kìjù mo sì kí fáhàlì lè mú ní mi bí máa ti kọ̀sáyé ké pé mẹ́sẹ̀ máa kítẹ̀ mínú ọ̀ bí mo ṣe bá táwọn bí a ṣe máa ń kí ládùúgbò ti wá nú ọ̀ bí a ṣe máa ń kí nílùú wá nú ọ̀ ó ní à mo fọ́lọ́wọ́n bá tó gbé ọdìdé níranṣẹ́ pẹ̀lú òdodo bí mo ṣe máa kí ma òní mo ṣe kìí ṣe kí mo ń tẹ̀lé fẹ̀nu dákun kọ́ mi bí n kìkì àwọn nǹkan tá ànábì kọ́ ń jọ náà tó sọ pé ó gbọ́dọ̀ máa ṣe lórí ìrùn tó gbé ara kánú ẹni tó bá fa wàtà ìkẹkàn nínú ẹ̀ kò kírun fọlọ ẹ wá já máa dán anábà Muhammad sọlá ó ní ìlà kóńtà ìlà sọlá àti tó bá dìde tó ọ̀nà ró tó fẹ́ kírun ó ti mọ̀ sí pé àǹkìyàmù lè sọlá ó kírun yá ayuha alladhina amanu ìlà kóńtùm ìlà sọlá ẹ bá nàró ní nàró yẹn àǹkìyàmù yẹn rókìnù ní lílù kọ́ọ̀dìrì àlàyé fẹ́yìntọ́lágbára láti nàró àyàfi tí àìsàn bá dé lóko abẹ́ ò lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó lè dánrú tó lè dúró ọ̀nà yẹn ni kó dúró lápàdà mọ́ máa àrkánù yẹn kọ̀ọ̀kan nǹkan alákọ̀ọ́kọ́ mi àníṣọ́lá àríwálé ọ̀sọ́làm tó kí fakabbir lẹ́yìn náà ṣe Allahu akbar takbiratul ihram ni ajẹ́pẹ̀rú kí máa lọ náà ó di mélòó ó di méjì ìtànà ìṣọ́lá aléwálé ọ̀sọ́lá ń gbà lérò ń Fatiha ní nítorí àìrí àwọn hadithi ní ìtàpadà mẹ́nubà ó túnmọ̀ sí kékíkà Fatiha kí ó túnmọ̀ ní lẹ́yìn ìgbà náà rùkú ọba ti ka kí ó tán rí rùkú lórí ìrùn rùkùn nǹkan mìíràn náà tó máa bẹ tó jẹ́ rùkùn ní rùkú yẹn ó ní alẹ́ mìíràn ó ní hatta tí ọba sípìmì náà nù ń bẹ̀ kòrókù ẹni tó ṣe báyìí tó sì padà báyìí orí rẹ̀ òjì ìdílẹ̀ tí tó fi ń padà lẹ́yìn òrùkù òrùkù tó jù síbẹ̀ tó nẹ̀yìn tọ̀tọ̀ sọmọ́rfà anẹ́sọ́lá ń sọ pé gbórí ẹ̀ sókè ti dá lómìnà ni wọ́n ń pè ara ni ó ti kínú kan bẹ̀ yẹn ó lò náà ó ní pápọ̀ ìnà kọ́ títí tó fi dúó dáadáa kéèyàn rúkú kó wá kásá aṣọ báyìí kò ní ìnàró lókè kó ká aṣọ kó sì máa lọlẹ̀ fírí jangan kò torí ti fi rúkùnù kan nínú ọdún ní ìnàró yẹn rúkùnù kéèyàn dúó dáadáa nígbà tí èèyàn ìnàró yẹn rúkùnù tọ́yọ̀ anábà Muhammad sallallahu ó ní sọ masjude lẹ́yìn náà forí sí yẹn ara arkanu ó ní ṣàtà tàbọ̀mọ̀ iná sáàjìdà títí tó fi forí kanlẹ̀ ní dáadáa tọwọ́ pẹ̀ ń bẹ̀ kí ṣe kó forí kanlẹ̀ ní sàn wàlìsọ́nsọ́ wàlìsọ́nsọ́ nígbà tí ẹyẹ ń sá àgbàdo àbí bàbá jẹ rárá tó mọ́rùfà lẹ́yìn ìgbà náà gbórí rẹ sókè kó o jókòó ṣàtà tọ̀tọ̀mà iná já àlìsà tó rí kó o jókòó dáadáa èyàn ò lè forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́ẹ̀kan náà kó jókòó ó sì báyìí rárá wọ́n forí kanlẹ̀ báwọn tó bá forí kanlẹ̀ báwọn kó o ṣerúkùn torí jíjókòó yẹ kó o ti farabalẹ̀ ń bẹ̀ rúkìnù méjì ni anẹ́sọ́lá aléwàlẹ̀ ọ̀sán sọ kí wọ́n fàálì záàlì kàfí sọ́lá tí kẹ́kọ́ lè ha tí sọ ní gbogbo ọ̀run rẹ̀ ni ṣe àwọn ẹ̀rí ni wá ń bẹ tó wá jọyìn àwọn ilé tí sọ bí tó wá jọyìn bí ọ̀rọ̀ tẹ̀sílẹ̀ bí ọ̀rọ̀ ìjókòó fún tó sì wà náà tá a padà mọ́ mẹ́nu bá tó ní ẹja sáré sọ̀rọ̀ àwọn alìkẹyàmù fìlfárúdí lèkọ́ọ̀dì nínàró kí ìrún ọ̀ràn èèyàn pẹ́ni tó bá lágbára lókùnà ìdí tá a fi sọ báyìí ni pé tó bá jẹ́ pé ìrún náà fìlà ni téèyàn sì fẹ́ fa kéwúgùn èèyàn lè jókòó kí kọjá kí nígbà téèyàn bá fẹ́ rúkú lèèyàn máa nàró nísìnyí ó fẹ́ kájú sí márùn lórí rákà alákọ̀ọ́kọ́ abọ́fẹ́ ka sọ́ọ́tò lè bá kọ́ra lórí rákà alákọ̀ọ́kọ́ òun lè jókòó nígbà tó bá wá ń débi last page àbí nǹkan kọ̀ọ̀kan wá náà rò kò sí nǹkan tó burú mẹ́ tó bá ṣe wípé ìmọ̀ náà fìlà ṣùgbọ́n ọ̀ràn àyàn dandan ni kéèyàn náà rò fún ẹni tó bá lágbára ọlọ́run ọba náà Al-Qur'an Karim sọ pé wa qumu lillahi qanitin ẹ dúró fọlọ́hàn bọ̀bà tó láàrin ga anábà Muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ fún kan náà àwọn sàhábì rẹ̀ wípé salli qa'ima tó bá lágbára ìtumọ̀ rẹ̀ nílùú kọ́dìrà lẹ́yìn nù ó ní fàkọ́ àìdà jókòó mákì fàílàm tẹ̀sítẹ́ ọ̀bà tó wá lágbára máa fàílàm tẹ̀sítẹ́ pé fàálà jàmbé fẹ̀gbẹ́lì rẹ̀ kọ́ mákì so almarib àti ẹni tí ò lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ń ti wọn wọn kírun bí ọlọ́run bá wá sí mo rò ká gbọ́ mi yé ọ̀ràn èèyàn ni wípé ọ̀ràn èèyàn tí mo gbà lérò ní pé ara àkáànù ìrùn ní kí ó sì para wà jìbàtò tí a sì mọ̀ pé kò sí orókùnrin tí èsì wájú so ara àríkáànù orígun òun ni so téèyàn bá lóun fẹ́ kírun tí ó nàró tàbí ẹni tó ṣe wípé kò tí ì nàró ó ti rùkú kó tó máa ti tàkíwá ó ti lè ó ti lánà ó ti fi orókùnrin kan lẹ̀ àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ aláàtúwà ó lọ́wọ́ àwọn tẹ̀ síwájú níbi ìran rẹ̀ tí ń kẹ́lẹ̀ yí ẹ̀ẹ́kejì tó tẹ̀lé nínú àwọn arkan sọ́lá ní tẹ̀kìbírọ́tú àǹkìyàmù nílùkọ́dìrà aléyìn lálákọ̀ọ́kọ́ onírúkìn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì tó tẹ̀lé tí ó jẹ́ nọmbà 2 tánàbà muhammad sallallahu alaihi wa sallam ti sọ wípé miftahu salati at-tuhur ìmára ní kọ́kọ́rọ́ ta fi sí ìrun wa tahrimuha at-takbir ìta fi sọ ìrun di ọ̀wọ̀ tó ṣe wípé àwọn nǹkan tó lẹ́tọ̀ fún wa láti ṣe nígbà tá a sì lórí ìrun àgbọ̀dọ̀ ṣe máa lórí ìrun òní ká salawatu wa takbiratu al-ihram rúkìn rìn wa tahliluha ìta fi jáde kó ń bẹ̀ tó yẹ kí wọn nǹkan tó ṣe ìwọ̀ fún wa lórí rẹ̀ yóò tún jẹ̀tọ̀ fún wa ó ní kẹka sálámù rúkìmù ní tẹ̀sílímù náà gẹ́gẹ́ bá ti padà sọ náà sotakiratul ihram ara arkanu sọ́lá ni anẹ́bà muhammad sallallahu alaihi wa sallam ti sọ fún almasihu salatahu yí pé idha qumta ila salati fakabbir bá ti ti sọ́lẹ̀ fún tó bá ti dìde láti kírun kó ṣe Allahu akbar ẹ̀rí rẹ̀ dẹ̀ lọ rẹpẹtẹ wípé èyí ń ṣe Allahu akbar ṣẹ́wárí tí yóò bá aṣọ aláwọ̀ àti bàbá tẹ̀kíwọ́tì haram èyí sọ pé aláì dìgírèdì o èyí sọ léde míì tó yàtọ̀ sí èdè lárúbáwá o ọlọ́run ló tóbi jù ìrá ni o ìrá ni o òkú ìṣù ló bá wọn jẹ́ ń sọ bẹ́ẹ̀ o Allah is the greatest òkú ìṣù ló bá wọn o ọlọ́run níjọ́ bẹ́mi àti ẹ̀ o Allahu akbar lèèyàn máa ń wí téèyàn bá wá wí gbígbọ́wọ́ sókè ń bẹ̀yẹn sísàlá àtibárò yẹn dókùn gbígbé ọwọ́ sókè ń bẹ̀yẹn pọ̀ sí lára àká níbi tó fọ́ọ̀lù sí aṣọ fún ẹ̀rìkì fàkà bírí lànà bì sọ ló sọ kò fi rọ́fẹ́ wò sí kí ni ìdájọ́ aṣọ mo rò pálá yẹn mi ti sára súná ní ìfẹ́ síwájú ẹlẹ́dẹ̀pẹ̀dẹ̀ ẹjọ́ dìgbà náà ṣùgbọ́n kí ni yá àti kọ́ṣẹ̀ wà gbọ́wọ́ sókè kó káwọ́ sáyà mo rò mi ti lè ṣe papọ̀ pé Allahu Akbar kò lè ṣe kó dáwọ́ rẹ̀ àti àyà mo mi ti ṣe ìyẹn lè ṣe kí yẹn ṣe tán wà sókè èyàn lè ṣe mo èyàn lè sókè báyìí tó tàbí kíyàn ní Allahu Akbar pẹ̀ṣẹ̀ wà gbọ́wọ́ sókè tàbí ṣe papọ̀ pẹ̀lú ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí ṣe tí ó dá kíyàn ní Allahu Akbar ọ̀káwọ̀ rẹ̀ mọ́yà kó sọ kó ṣe báyìí Allahu Akbar ó náà lọ kó rẹ̀ ṣe báyìí ara àrùkánù sọ́lá mọ́ pé yìí ó yẹ wà báwọn náà ẹlẹ́kẹta nínú àwọn àrùkánù sọ́lá ó ní kẹrọ àtòlùfà àti ṣáàtì fi kú lè rọ̀kẹ́ àti kíkà fàtíà ní gbogbo rákà àrùn bó bá tó bá ṣe irun oníraka méjì èèyàn kà ń méjèèjì tó bá ṣe ìrun ní rákà mẹ́ta èèyàn kà ń bí mẹ́tẹ̀ẹ̀ta tó bá ṣe ìrun táǹkì sókè èèyàn kà ń bí gbogbo ẹ̀ tó bá ṣe ìrun táǹkì jẹ́jẹ́ èèyàn kà ń bí gbogbo ẹ̀ fáátì àti kí rúkìmọ̀ ni ṣùgbọ́n àwọn onímọ̀ sọ yìí pé rúkìmọ̀ rẹ̀ rúkìmọ̀ ìyá rẹ̀ ẹ máa gbọ́ rúkìmọ̀ ni fún ìmáàmù rúkìmọ̀ ni fún alimọ̀tàm ẹni tí ń kírun lẹ́yìn ilẹ̀ mọ́ rúkìmọ̀ ni fún alimọ̀fàrìd ẹni tí ń dànù rẹ̀ kìí yẹn kó dìde èèyàn mẹ́ta wọn ní kí wọn ní fún ìmáàmù fẹ́ni tí ń kírun lẹ́yìn ìmáàmù fẹ́ni tí ń dànù kí níbi ìrun tá a bá kí jẹ́jẹ́ kò sí kí láàfin lórí ilẹ̀ mo rò pálá yẹn mi tọ́wọ́ ẹ̀pá ń kírun jẹ́jẹ́ orókìrun ní irun fáwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́yìn sí kí láàfin kankan kìláàfù tó wà ń bẹ̀ kí sí kìláàfù tó nítumọ̀ sótíẹ́ òun ni ọ̀rọ̀ àwọn hànàfíà ní wọ́n sọ pé kì í sí dandan fatia pé kí yàn sẹ̀rí mímọ̀ ta ọmọ tàyà sáàrọ̀ nínú Kùránì lọ́lọ́sọ ọ̀rọ̀ yóò ní àti báàrù sálàyé ẹ̀mí nítorí pé ẹ̀rí ti pọ̀ jù kánú ẹ̀sẹ̀ máa ṣe sí eléyìn lọ mo rò pé ọ̀rọ̀ mi yé bá tọ́yìn ṣùgbọ́n ni fún lè ni fún níbi sọ̀látù jàríyà sọ a bìtífà kẹ́yìn tó nítumà mo rọ̀ pálá yẹn mi ti so ìyẹn ló nítumà tẹ́lẹ̀ ti wà ìyẹn tó bá di bí sọ̀láàtù àlìjàríyà irun tá à ń kí sókè kò sí èméjì níbi jíjẹ́ rókìnù rẹ̀ fún imam kò sí èméjì níbi jíjẹ́ rókìnù rẹ̀ fún àlùmọ̀fàrì ìtìláàfù wà níbi jíjẹ́ rókìnù rẹ̀ fún ẹni wà lẹ́yìn ìmáàmù lọ́nà wo lọ́nà wípé sí yóò kè àbí kọ́mọtẹ́tì sí ìmáàmù mo rò pàlàyé mi ti ṣé yóò ké àbí yóò mọ tẹ́tí sí mọ́ níbẹ̀ yẹn mọ́ṣálà yẹn ó gbóná díẹ̀ tí ìmáàmù bá ń kírun sókè ṣé ẹni tó ń kírun lẹ́yìn lè máàmù ṣé òun náà yóò máa kàfáàtíà àbí òní kàfáàtíà èyí lálàáfíà wípé mọ́ńkí ànáláhùn ìmáàmù fẹ̀kẹ̀rọ̀ àti ìmáàmì láwọ̀ ẹni tó bá wà lẹ́yìn ìmáàmù kìrọ́ àìmáàmù yẹn kìrọ́ àní fún wọn náà mo ràn wá láyé mi tí láàkín sókó fátí àti ní ọ̀pọ̀lọpọ̀ náà afá sọ pé ẹ̀rí yẹn àmù ni nǹkan kìrọ́ àìmáàmù gbogbo tí màá ń bá kà ṣùgbọ́n ẹ̀rí yọ fátí àlẹ́ kí ló dé wọ́n láàrin sọ láàrin wàlẹ̀ sálàmù kírun jọ kan lẹ́yìn tó kírun tán ó wá bí àwọn sàbẹ̀lẹ̀ rẹ̀ pé alákòóhun ń ka ẹ gbọ́dọ̀ ká nǹkan kan mọ́ ilá bí fatiha ti àríkìtà fatiha nìkan yẹn mọ̀ká ṣe ń pínyẹ ti yọ fatiha lẹ̀ wọn ṣe rí mọ́sálà irun jàríyà ṣéyàn ọkà fatiha lẹ́yìn ìmáàmù mọ́sálà kan tó jẹ́ pé ó lágbára ni tẹ́lẹ̀ pé àti sọ wípé léyìí ló gbé wọ́n jù ìyẹn kan lè wò wípé eléyìí lẹ́mìí mi balẹ̀ sí ni àwọn tó sọ wípé rárá kò ní ìdí pé kò ké wọ́n rí nǹkan tí wọ́n dì mú àwọn ajá ń sọ wípé yóò ké wọ́n ní nǹkan tí wọ́n dìmú tó pọ̀ táà bá láti tàhírò mọ́ṣálà yẹn nìkan kíláàsì tá a ṣe lónìí nìyẹn ṣùgbọ́n ẹja ṣe báyìí ṣe rí al-aslu ó ní wípé tẹ́nìkan bá ti ń ka Kùránì èèyàn máa ń tẹ́tí sí aslu ní ẹni mẹ́sìn ọ̀yẹ́dà kọ́rẹ́ al-Qur'an fàṣìṣàmì ẹ̀wò láhù wà á ń ṣètò ẹ̀tẹ́tí ni ẹ̀sìn jákẹ́ azawalasu kí ni ó gbé akúò lórí aslu yẹn ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀rí tí ò ní sí ihtimalu fún tí ò ní sí ihtimalu fún nítorí pé a rí nínú àwọn àfáà tó sọ wípé ọ̀rọ̀ wípé ká máa ka fátíà lẹ́yìn ìmáàmù yẹn ànábì padà parẹ́ bí ẹ̀rí mi parẹ́ pẹ̀lú wípé wọ́n kírun bẹ́ẹ̀ lọ́jọ́ kan sáà nábì ní máàlì ònàǹzà kí ló ń bá mi nu Kùránì kí ló pé anamsọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sọ́lá sí give instruction pé kánmọ́ kàn kankan mọ́ lẹ́yìn ìmáàmù ọ̀rọ̀ kan bẹ tó jẹ́ ọ̀rọ̀ Abu Hurairah bọ̀ àmọ́ mi sọ pé kí sábò rẹ̀ rọ̀ lọ́sọ̀ ibi tí wà láwà ni ni pé fantaha náàsù anìlùkẹ́rọ́ àti fíìmù àjáhàrọ̀ bí sọ̀lọ́lá àwọn èèyàn padà fòpin sí máa kàǹkan níbi táwọn ìjọba ti kírun òkè sẹ́wọ̀n kéèyàn ó túmọ̀ sí wípé wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ mọ́ bọ̀ àwọn míì ọ̀gbọ̀rọ̀ yẹn àwọn míì sọ pé kí sábò rẹ̀ rọ̀ ajẹ́ pé nkìtà ọ̀ ti wà ń bẹ̀. torí pẹ̀ ní ò lè sọ ní tí ń sẹ̀ láyà ànábì tọ́ ẹ̀ṣẹ̀ tábì ni. so ọ̀rọ̀ yẹn sá ṣùgbọ́n èmi èmi ní ìsọtẹ́lómi ò ìtọ́ka tèmi balẹ̀ sí ni pé tí màámù bá ń kírun sókè kéèyàn máa kàfà tí a lè yẹn nítorí àwọn ìdí tí mo fẹ́ sọ alákọ̀ọ́kọ́ nítorí al-asl al-madhkur ìpìlẹ̀ tí mo sọ òun ni wípé ẹ̀rí pọ̀ ike tí wọ́n bá ti ń kà Al-Qur'an èèyàn máa ń gbọ́ ni èèyàn kà nítorí nǹkan míì ni wípé tó dẹ̀ gbé àti mi mẹ́ni kankan tó lè tì ṣubú òun ni wípé àwọn àáfàá ìfarọ̀dẹ kó nà bẹ́yìn náà mùsùlùmí àyíwá sàmì tí ẹnìkan bá ń ka Qur'an ẹni tí ń gbọ́ àti ẹni tí ń tẹ́tí sí wọ́n máa ń ṣe àtọ́lá àná mi lóyún al-mustami'u kal-qari al-mustami'u ẹni tí bá ń tẹ́tí sẹ́ni tí ń ka òun àti ẹ̀ nǹkan kan náà nìdájọ́ wọn àsáníà ò ní òsì ìdájọ́ wọn ìfín kankan náà tí n bá sọ wípé nígbà tó o ti ń tẹ́tí sí màá mọ̀ yẹn tó ń ka fátíà o ti kà o ti ń kà kò sí ẹni tó lè ti ṣubú mo rò pàdé ayé mi ti ìyẹn náà fi máa ń sọ pé tó bá ń tẹ́tí sẹ́nìkan tó ń ka kọ́ra tó ń tẹ́tí sí kéèjì pọ̀ kàn ń gbọ́ ò ń tẹ́tí sí báyìí tó bá ilé ṣe sùjúdù tìláwà ọ̀ràn yẹn tí wọ́n náà torí pé dájọ́ kan náà ní dájọ́ wà á ti ẹ̀rí rẹ̀ dẹ̀ wà nú Al-Qur'an wípé anábà Musa alayhi salatu wassalam ó gbé fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ ó bí wọn sí pé lọ́bàánà ìnáka àti ìta fìràwọ́nà wà mẹ́lá áhù zinatan wa amwalan fil hayati dunya ilé ọlọ́run wọ́n lọ fún fìràwọ́nà àtàwọn èèyàn rẹ̀ lówó àti nǹkan ọ̀ṣọ́ láyé lọ́bàánà lè yẹ bẹ́lú à ń sẹ̀bí ilé ọlọ́run fẹ́ jẹ́ kí wọ́n sọ ọmọ lọ́fi fún lọ́bàánà qumisa ala amwalihim wa má jẹ́ wọn gbọ́ ọ̀gbọ́ títí ìyàwó fi jẹ wọn tó ní wọn ti bá kọjá àlà ọmọ wọn lè pè ta ló gbé wọn ṣépè Musa ni ṣùgbọ́n nígbà tọ́lọ́ wọn bó ń sọ̀rọ̀ ní àyà tó tẹ̀lé àyà yẹn sọ́ọ̀tù Yunus ó ní kọ́ lápọ́dé òjì bá dà wà tó kò mọ́ Ọlọ́run ni mo ti dáhùn pèpè ní méjèèjì torí pé nìkan ní ń ṣàdúrà ẹnìkejì tẹ́tí sí nígbà tí ń ṣe àwọn méjèèjì ìdájọ́ kan náà nìdájọ́ wọn kí ẹ bó ṣe pé sẹ́nìkan bá ń kọrin tí wọ́n náà gbọ́ ìwà àti nǹkan kan náà ni àwọn akọrin orin burúkú tí a ń kọ haramu ni tó ráwọn mí nǹkan mi ò yé wọn má ja orin wípé à ń kọ poem à ń kọ àwọn orin lárúbáwá kìí sì nàṣídù gan mọ̀ ń sọ o àwọn irú orin lárúbáwá orin ẹ̀kọ́ irú àwọn orin jáde ti símọ́ ṣáfẹ́ irú àwọn orin abúlé ẹ̀ta ìyá orí àwọn orin Hassan bonsa má fi wé àwọn orin gangan o kìí ṣe fújì o kìí ṣe jùjú o kìí ṣe òbí o àbí kí ló kọ ìdáwọn ẹ̀ náà máa ń kọ àbí àwọn orin burúkú orin òsì àwọn orin tí a ń lùlù sí àwọn àti orin àwọn bòǹdírì náà jákujàku orin ẹbọ lọ́pọ̀lọpọ̀ rẹ̀ àwùjọ sọ̀rọ̀ ń pọ̀ orin tó ní ṣe pẹ̀lú rẹ̀ lẹ́yìn kò sí lọ́kà pẹ̀lú rẹ̀ kọ́ ọ máa gbọ́ ìwà àtàwọn tí a ń kọ́ ìdájọ́ kan náà ìdájọ́ yẹn haram ni wọ́n sì ọjọ́ tòyìn síbi kan náà lamina náà sì máa yẹ sẹ́rì ìlàwálé ṣàdìr lèyọ̀bẹ́lá ń sẹ́bí lílá sí lójú ara rẹ̀ yóò rò pé òun ṣe lẹ́yìn yóò rò pé eré lòun ṣe sẹ́yìn pé bọ́pọ̀lọpọ̀ sí wọn kí àwọn orin náà àwọn ọlọ́run pa lọ́wọ́ kìí sọ̀rọ̀ orin la fẹ́ sọ níta fẹ́ sọ ní pé ẹni tí ń sọ̀rọ̀ àti mùsítẹ́mì kìí ṣe sáàmì o mùsítẹ́mì nítorí bùkátà sí ni pé tí mọ́mù rẹ bá ń kà lọ́wọ́ listen attentively ṣé ẹ rí tó jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ ti ọ̀rọ̀ àbúrò rẹ̀ rà yẹn sọ̀rọ̀ sọ pé kìí sàbúrò rẹ̀ rà lọ sọ ni kí ìwáyà kan bẹ pé ẹnìkan ṣe bẹ kábúrò rẹ̀ rà wọ ọ̀nà ẹ̀ ó wá sọ pé ìkọ́ra ìkọ́ra àhá ìkọ́ra àbí àfi nọ́fsìk máa kà sínú ẹ̀mí ẹ̀ máa kà sínú ẹ̀mí ẹ̀ yẹn sí àmọ́ kéyìn Abu Hurairah ló give instruction yẹn lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó náà láti sọ pé gbàrí wáyà tẹ̀ kan wá ṣé tó ń sọ ní pé kó náà máa kà àbó sọ wípé kọ́ mọ fọkàn bá lọ so àwọn méjèèjì ni wọ́n lo ẹ̀yìn àwọn tí wọ́n sọ pé ó ní kọ́ máa kà rẹ̀ ó túmọ̀ sí pé kọ́ máa kà jẹ́jẹ́ ṣùgbọ́n tí wọ́n bá ń ka nǹkan fi nọ́ọ̀sì sí yàn ń kà ní jẹ́jẹ́ ni abẹ́yàn fọkàn bá a lọ so eléyìí tó lálàáfíà ní tèmi rò pé ó lálàáfíà ẹlòmíì lè rọ jáhà nǹkan mi o náà fàálì súnà ìjàmá o pẹ̀lú ojà náà sọ̀rọ̀ rẹ̀ nítorí àwọn nǹkan tí mo sọ one nítorí aslu well aslu bàkọ́ wò máa kíáná alàmàdá ní tí ó bá gbé nǹkan kúrò lórí aslu yẹn ó gbọ́dọ̀ jẹ́jẹ́ pé ẹ̀sìn tí ó ní ihtimal mo rò pálá mi dé torí pé tí ihtimal ló bá ti wà ihtimal ló bá jẹ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé kò síyè méjì níbi wípé mùsùlùmí kọ́ọ̀rì yẹn mo rò pálá yẹmi tí àyàfi ẹni tí ìbá tẹ́tí sí màmú lẹ́yìn màmú lókun tẹ́yẹ́ kí ìmọ̀ ọmọ kàkẹ́ òun ti wà lákòdà àbí kó ti wà ń sẹ́kọ̀nà àbí kó ti wà lóṣogbo àbí kó ti wà ń bá lópin ìgbà tí bá ti ń tẹ́tí sí títí kọ̀ọ̀kan bá lọ kọ́ọ̀rì òlòrán tí ó tó bá yẹ kó ti rí bẹ́ẹ̀ ń mo rò pálá yẹmi tí torí wípé tí bá ń kà tó náà bá ń kà yóò máa kó sínú mọ̀kọ́ láfàá mọ̀kànláfà pé kọ̀tẹ̀ láṣẹ ọlọ́run wípé tí wọ́n bá ń kàlù kọ̀rọ̀ àmì tẹ̀sílẹ̀ lópin ìgbà tó wá jẹ́ pé tí bá wá ń tẹ́tí tí ń gbọ́ tí ọ̀káhùn ìdájọ́ ẹni tí ń kà ní sókí lónìí ìdíkò kà fún kọ́nù fún fún àmọ́ṣe mọ̀kànláfà kí ni ọ̀pá láyé mẹ́tẹ́ dẹ́ẹ́n kí ni ìdí tí wọ́n fi ní kí wọ́n mú kí wọ́n sókè torí káwọn tí ń lẹ́yìn rẹ lè máa gbọ́ ni kò ní ìdí ni ìdí ni pé káwọn tó wà lẹ́yìn rẹ lè máa gbọ́ tí ó bá ti jẹ́ pé wà láàmù ọlọ́run sọ́ọ̀yẹ̀ jù tó tẹ̀lé nínú àwọn àríkàn ọ̀hún ní ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn mo sì kópa nínú àwọn àdíìsì ẹlẹ́ẹ̀kẹrin ni àròkọ ríròkọ ẹlẹ́ẹ̀karùn ó ní ọ̀tọ̀bà nínú tó fi ròkọ nígbà tí yẹn bá náà lélẹ́yìn náà pẹ̀lú ìpanupọ̀ àwọn àfáà torí pé bá sọ wípé yáyọ alladhina amanu ruka'u wasjudu ẹrù kú fọ́lọ́ ẹ̀sì foríkan rẹ̀ lẹ́yìn ìgbà náà Ànábì sallallahu alaihi wa sọ fún sàábé tí ó kí mo dáadáa yẹ wípé sọmọ́rùká rúkú rúkìmọ̀ alákọ̀ọ́kọ́ tí fi pé fi pé márùn ó di márùn báwọn so tí bá kírun téèyàn bá roko èyàn gbọ́dọ̀ lè farabalẹ̀ ní yẹn farabalẹ̀ ń dáadáa mọ́kànjú ń mú ọlọ́run sànù wa sẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá dà roko èyàn gbọ́dọ̀ nàró kéèyàn dúró tọ́ báyìí lẹ́yìn téèyàn bá roko tán ọ nàró sókè àfi tó bá padà tún ṣe lọ sọ́yì lẹ́yìn ìgbà tí èèyàn bá wá nàró tán kí èèyàn tún dúró déédé kó farabalẹ̀ ń bẹ̀ onírúkùn ẹlẹ́ẹ̀kejì six and seven onírúkù àti kí èèyàn ṣe ìtumọ̀ náà ṣòrókù ọ̀ ẹ̀rí rẹ̀ ní níta náà fi sọ́ láàrin wàlẹ̀ ọ̀sánlámá alẹ́tìjáàlì mínà rúkọ́ bẹ́ẹ̀ ni wàlẹ́tìmọ̀ náà fìhì torí ọ̀rọ̀ tánà mi sọ́lá aléwà alẹ́sọ́lá sọ wípé tọmọ́rfà hátà tọ̀tọ̀mọ̀ iná rọ́ọ̀fì à lẹ́yìn ìgbà náà bí orí rẹ̀ sókè títí tó fi dúó déédé tó dòrà sọ́yì ẹ̀rí pé nínú nǹkan tá à ń sọ yìí àti sọ̀rọ̀ kíka wọn mọ́ yàbá wa fẹ́ kírun mo tàbájọ́ ṣe tàbílọ́tẹ̀ ìhàrọ̀mù tán kátó bẹ̀rẹ̀ kí nǹkan máa ń na ta a bá náà rorùkú yẹn náà tá a kàwọ́ yẹn náà mọ́yà àbá ní ká mọ́yà nígbà a bá débi yẹn á ti yẹn nìsín yéé nù ìlàjà ẹlẹ́ẹ̀kẹjọ àtẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn ni والطمأنينة فيه àti fífarabalẹ̀ nígbàtí yẹn bá wà ní foríkalẹ̀ ìyẹn ni mẹ́jọ àti mẹ́sàn méjèèjì náà ara àrìkánù sọ́lá ní sujúdù fi kulli rak'atin marratayn ká foríkalẹ̀ lẹ́ẹ̀mejì lórí ọ̀run ara àrìkánù sọ́lá tẹnu àfá kólè lórí ni torí àyàtà kalẹ̀ kan fi yá ayọ́ lẹ́dínà amanu ká ìrìká òun wasjudu yá ayọ́ lẹ́dínà amanu ká òun wasjudu ànábì sọ́lá aléwálé ọ̀sọ́lá sì tún sọ fún mùsùlùmí sọ́lá àtàkù wípé sọmọ́sídòd hátà tọpọmọ iná sáàdìdà foríkanlẹ̀ tí tó foríkanlẹ̀ dáadáa àwọn ẹ̀rí mi náà tún bẹ̀ bọ́ àlémọ́sọ́ gba àwọn ẹ̀rí nítorí àsìkò ẹlẹ́ẹ̀kẹwàá àti ẹlẹ́ẹ̀kọkànlá òun ni àlìjòlóso bẹ́yìnà sájẹ̀dà táyìn àlìjòlóso bẹ́yìnà sájẹ̀dà táyìn kéèyàn jókòó láàrin ìforíkanlẹ̀ méjèèjì tó bá foríkanlẹ̀ alákọ̀ọ́kọ́ kọ́ ọkọ́kọ́ jókòó ná kó o tó tún lọ forí ìkan lẹ́lẹ́kejì kó o ti ṣe ìpinmi náà ní níbẹ̀ kó o farabalẹ̀ níbẹ̀ so onírúkún ẹlẹ́kẹ̀wá àti ẹlẹ́ẹ̀kọkànlá torí ọ̀rọ̀ àníbà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ ike so masjid hatta pápámà iná sáàjìdá forí balẹ̀ títí tó fi lè kọ́ forí balẹ̀ dáadáa so marfa lẹ́yìn àmà gbórí sókè hàtà tàtàmà iná jáàlìsà títí tó fi kó jókòó dáadáa ní fìrìnfìn tó farabalẹ̀ tó masjid hàtà tàtàmà iná sáàjìlá ìgbà náà ṣẹwà forí kan rẹ̀ lẹ́kẹ̀ẹ́ títí tó tún fi pọ̀ forí kan rẹ̀ náà tún dúró bẹ̀ náà dáadáa. náà ẹlẹ́ẹ̀kejìlá àti ẹlẹ́ẹ̀kẹtàlá òhun ni àtàṣàhùdù àfẹ́lẹ̀. tàṣáhúdù gbẹ̀yìn lórí ìrun ẹ̀ẹ́rí pé tàṣáhúdù gbẹ̀yìn ládákọ àádákọ tasahudu alákọ̀ọ́kọ́ ìdájọ́ tí ẹ̀nà ń bọ̀ ìdájọ́ tí ẹ̀nà ń bọ̀ tàṣáhúdù gbẹ̀yìn yìí òun lẹ́lẹ́ẹ̀kejìlá nígbà tá a bá fẹ́ ṣe tàṣáhúdù ká jókòó ká má máa ṣe lórí ìnàró tàbí òun ni la. ọ̀rọ̀ àyàyí lórí ìrùn tó ẹgbẹ́ tó bá mọ̀ọ́mọ̀ fílẹ̀ inú rẹ̀ bàjẹ́ ni o nítorí wípé anábà Muhammad sallallahu alaihi wasallam ọdá wa mà àlẹ́ anábà òfìgbà kankan fílẹ̀ lórí ìrùn kò sì fi nǹkan kan gbé rí sábà sọ pé bóyá ó fílẹ̀ ń gbà kan bí irú ti alákọ̀ọ́kọ́ tó yẹ pé ó ti fi sùjúdù sáwí tó ti fi gbé kò sí lè yẹn kò ṣẹlẹ̀ rí anábà Muhammad sallallahu alaihi wasallam inú hadith abdullahi bin Mas'ud sọ pé ìzàkọ́ àdà àṣádùkún fi sọ́lá tẹ́nìkan ní bá jókòó lórí ìrùn fọ̀lìyàkò ìkórikó ń sọ pé àpẹ̀hìyà tó ìlà tó bá jókòó tó túnmọ̀ sí kéyìn ó jókòó kéyìn tó tó sàṣàyà àtàwọn ẹ̀rí mi tẹ́ pé a lè sọ lójú ẹ̀tàn ṣùgbọ́n tàṣáhùdù yẹn gangan tá a ṣe tàkọ́kọ́ a sọ̀rọ̀ lórí ẹ̀ nígbà bá débẹ̀ lẹ́yìn ìgbà kí ni sí ìgò tàṣáhùdù yẹn bó láti ṣe ṣe ń pín kan sọ ní pé ká àti ká jókòó fún kí ni ẹ̀rọ rẹ̀ tó lálàáfíà á sọ ṣùgbọ́n àní sọ́ọ̀sì àrkánù yẹn tán nígbà bá ka àrkánù tán ń ka àwọn wàjibà tá ka súnà àwọn nǹkan kọ̀ọ̀kan tó bá yẹ ká wá sọ tó wá lóríṣiríṣi ọ̀nà bí ìta àlà wọn wà fakọ̀ wa. náà ẹlẹ́ẹ̀kẹrìnlá sọ fún tọ́lá lómi ilé máa ti ń jẹ́ ẹ̀kẹ́nìlá òun ni àtẹ̀sílẹ̀mù òun ni sálámà ìyẹn ni mọ́sáàbù jùmúhúrò àwọn àfá ọ̀nà ló sí lálàáfíà ìkẹrùkínú ni tẹ̀sílẹ̀mù fi sọ́lá torí ọ̀rọ̀ anábà Muhammad sallallahu alaihi wa sallam tó sọ wípé wọ́n tahliluha tẹ̀sílẹ̀mù àti wíkẹ́ anábà Muhammad sallallahu alaihi wasallam kò kírun kan rí tí ó sálámù pé ọwá kírun kan kọ̀ wọ́n sálámù kò sẹ́lẹ̀ rí so mama wa Aisha radiyallahu anha wani kana nabiyyu sallallahu alaihi wasallam anábà Muhammad sallallahu alaihi wasallam yakhtimu salata bi taslim taslimu ni ma fi ń parí wọn àtàwọn ẹ̀rí mi náà tọ̀pọ̀ bóòlà àti wípé sí sálámù ẹ̀yọ̀ kan tó ti tó àbí dandan ní ká sálámù ẹlẹ́mìí sẹ̀ǹpẹ́ rókìnù la pè tá a bá ní rókìnù ni tó bá ṣe wípé tẹ̀sílíìmù méjèèjì nínú rókìnù lẹ́yìn bá sẹ́yọ̀ kan tí ọ̀sá kejì kò ní mọ̀ tẹ̀sílíìmù alákọ̀ọ́kọ́ ni òun ní rókìnù lórí torí pé rí wà fún anábì sọ́lá alẹ́ wàlẹ́ ọ̀sálámà ọ̀sálámà lẹ́ẹ̀kan tó ní ọ̀sálámà lẹ́ẹ̀kan tó àwọn kẹfì yá àti bá ti mọ́ sálámà ni nínú kó sọ ikẹ́ ọ̀sálámà alẹ́kùn wa rahmatullahi wa barakatuh assalamu alaikum wa rahmatullah ilé tó gbajúmọ̀ jù ó ní assalamu alaikum wa rahmatullah assalamu alaikum wa rahmatullah ó di mélòó ó di ní assalamu alaikum wa rahmatullah assalamu alaikum ó di mélòó tàbí kí ní assalamu alaikum kọkàn rà gbẹ́nu díẹ̀ báyìí kó mọ́ yìí púpọ̀ ọ̀nà mẹ́rin yẹn lè yẹn lè gbà sálámà gbígbẹ̀ ló sì lọ ṣùgbọ́n téèyàn bá sálámà ẹyọ̀kan ẹyọ̀kan pẹ̀lú ògùn ọlọ́run bọ̀bá tó la rẹ̀ ká tó wá yasó lẹ́yìn ìgbà náà inú rẹ̀ lálàáfíà tó bá ṣe pé rúkínù ní méjèèjì tó bá yasó lẹ́yìn ìgbà náà yóò lọ túnú kí ni o mo rò pálá yèmí ti ṣùgbọ́n ọ̀sálámà tán ní wá jáde ó ti ní o ni ó jẹ́ rúkínù lórí àlà 不能静哦。